ìyẹn Lagos State Emergency Management Agency LASEMA ọ̀gbẹ́ni Nusa Okunbo ló fìdí léyìí múlẹ̀ fún àwọn oníròyìn ó sọ wípé ọkọ̀ Toyota Camry yìí èyí tó ní nọ́mbà ìdámọ̀ LSR seven two four FIN àti kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta kan ló lọ kọlu ara wọn nínú ọ̀rọ̀ tó jáde láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ojú pópó olú iléeṣẹ́ Odono Foríjà nílùú ẹ̀pẹ́ ìjàmbá ọkọ̀ náà wáyé nígbà tí ọ̀kan nínú táyà iwájú ọkọ̀ náà bẹ́ tó sì jẹ́ kí ọkọ̀ náà lọ ya bá kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ọ̀hún ẹni tó ń fọ kẹ̀kẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà márosẹ̀ ó sì jẹ́ kí ọkọ̀ náà tàkìtì wọ inú kòtò tó wà lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà márosẹ̀ náà lójú ẹsẹ̀ ní àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta tó wà nínú ọkọ̀ náà ti gbẹ́mìí mì wọ́n sì ti gbé wọn lọ síbi ilé ìgbókùpamọ́sí ti ilé ìwòsàn ìjọba ẹ̀pẹ́ ìyẹn ẹ̀pẹ́ General Hospital. kò dín ní ìsọ̀ àfipákó kan eléyìí tó ń jẹ́ kíọ̀sìkì mẹ́rìnlélógún àti ṣọ́ọ̀bù mẹ́rìnlá tó jóná nínú ìjàmbá iná tó wáyé ní ọjà Adéníjì Àjèlé ní ìlú Èkó lọ́jọ́ Àìkú iná mọ̀nàmọ́ná la gbọ́ wípé ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos State Emergency Management Agency LASEMA iná ọ̀hún ṣẹlẹ̀ ní ọjọ́ ajé nínú ọ̀kan nínú àwọn ìsọ̀ náà alukoro àjọ LASEMA Nosa Okunbo sọ wípé àwọn ohun ìní tó wọ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà ní àwọn òṣìṣẹ́ àjọ náà rí gbà lọ́wọ́ iná náà yàtọ̀ sí àjọ LASEMA àjọ panápaná ìjọba àpapọ̀ ìyẹn Federal Fire Service àjọ panápaná ìjọba ìpínlẹ̀ Èkó Lagos State Fire Service ikọ̀ ọlọ́pàá àti àwọn mìíràn ni kò jẹ́ kí ohun ìní tó jóná kọjá bó ṣe yẹ wọ́n sì rí iná náà pa ní kíákíá. àwọn agbébọn kan ti jí alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Dandume ní ìpínlẹ̀ Katsina gbé sá lọ. Alága náà eléyìí tó jẹ́ ti ẹkùn ìdìbò Dantakari Ward A ní ìjọba ìbílẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún àwọn agbébọn ọ̀hún tún jí arábìnrin kan àti ọmọ ọkọ rẹ̀ ọkùnrin nígbà tí wọ́n jí alága ẹgbẹ́ APC náà alága ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Safiu Dantakari ni a kò mọ pàtó ibi tí wọ́n ti jí gbé lọ bẹ́ẹ̀ ni kò sì hàn sí ẹnikẹ́ni lásìkò tí à ń kó ìròyìn yìí jọ alūkkóró àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Katsina Gambo Isa kò sì tí ì dáhùn sí gbogbo àwọn ìpè àwọn oníròyìn bí ó bá ṣe wá jẹ́ tẹlifíṣàn Orísun yóò máa fi tó wa létí gbogbo àwọn ọ̀dọ́ ni ìpè ti jáde sí láti má ṣe ju ara wọn lọ lásìkò tí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó ẹ jẹ́ kí a lọ gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ ṣe jẹ́ ẹ lábọ̀ fún wa ẹ kú ìkàlẹ̀. Gbogbo àwọn ọ̀dọ́ ni ìpè ti jáde sí láti má ṣe kọjá àyè wọn lásìkò tí wọ́n bá fẹ́ gbéyàwó tàbí lọ́kọ. Ẹni tí ó sọ̀rọ̀ yìí ni màmá Margaret Ọláyínká Àjàyí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ ní ibi ọjọ́ ìbí ọdún márùnlélọ́gọ́rin eighty five years tí wọ́n ṣe èyí tí ó wáyé ní ìlú Lẹ́kí nípínlẹ̀ Èkó ẹ gbọ́ bó ṣe sọ. Sùúrù ni sùúrù kárẹ̀ fọkàn sọ́dọ̀ ọlọ́run kò sóhun tọ́lọ́run ṣe tì kò sóhun tọ́lọ́run ṣe tì téèyàn bá fi tèmi even àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ I always tell them the story that look ẹ ṣe sùúrù fúnra yín ọlọ́run ó ready láti help anybody tọ́lọ́run bá lè help mi láti inú ìyá mi ó gbé mi jáde ọmọ ọdún kan kí ni mo mọ̀ nígbà tí bàbá kú mo ń kúrò mo ń nílé muslim home until an uncle came who was a pastor tó ní kan jẹ́ kóun gbé mi lọ sọ́dọ̀ ìyàwó òun kí ìyàwó òun kó bring me up pẹ̀lú ọmọ òun ìyàwó ẹ̀ náà ṣe é bímọ gbà yẹn mo tẹ̀ tún fi three months ju ọmọ yẹn lọ so they they brought me up they trained me and being a pastor automatically That was my way of becoming a Christian. So my post there is no two way about it kó ní kálukú ṣe sùúrù fún ẹ̀mí ara ẹ̀ kéèyàn má tẹ̀lé evil ways má sọ pé torí pé ọ̀rẹ́ ẹ̀ mú kínní kínní yẹn ó sọ pé ẹ ṣèbí guy ni ká tọ̀wò tó bá ti tọ̀wò lẹ́ẹ̀kan ó ti kó sí pańpẹ́. súnmọ́ ọlọ́run ẹ̀ èmi ò mọ̀ pé ń gbà yẹn màá kàn máa kọrin màá kàn máa praise worship màá máa kọrin orin tó wà ti bọ́ sí mi lẹ́nu màá máa fún un so many things gbà míì tí n bá rí ẹni tí n bá tó bá lọ síbì kan tó bá ṣe tébù lẹ̀ tó bá àwọn tí mò ń gbé lọ́dọ̀ tó bá gbé mi lọ síbì kan tó bá ṣe tébù lẹ̀ tó tóbi máa ya dúró báyìí máa wo oríṣiríṣi tán máa kọ́kọ́ lò kí n má lọ lo wrong spoon bóyá ti fish knife náà bóyá fish náà serve tán àfẹ́ ká lo fish náà máa ya tán bá ti máa ya sáré mú irú tán mú yẹn níbi ayẹyẹ ọjọ́ ìbí eléníyàn péréte ọ̀hún pẹ̀lú pípa òfin ìdènà ìtànkálẹ̀ àrùn covid-19 mọ́ ni àwọn ènìyàn ti sọ díẹ̀ nípa màmá tó ń ṣọjọ́ ìbí náà ẹ gbọ́ síwájú sí i. ọ̀rọ̀ ọmọ wọn àwọn ọmọ ọmọ wọn wọn fi ṣeré rárá rárá rárá rárá wọ́n láìkì aṣọ nǹkan funfun wọ́n láìkì láti night dress funfun ni bedsheet wọn funfun so èèyàn kan fẹ́ ṣe cake fún wọn pa ti birthday yìí ni mo àwọn ènìyàn wá ní kí ni favourite colour wọn ah, wọn á ní like white o ṣùgbọ́n colour mo wá láti lọ bí wọn wọn ní apart from white colour wo lẹ tún like wọn á ní àwọ̀ ewé but mo wá sọ ilé ìnú òyìnbó wọn ní pale green pastel green so ìkànnì yẹn àwọn colour tán like. Eh, àwọn ọmọ mi wọ́n máa ń fàyàn mọ́ra wọ́n máa ń fàyàn mọ́ra gan she's always thinking about other people àwọn ọmọ mi lè jókòó bí báyìí sí kan ni pé ah àì tí ì rí lágbájá báyìí báyìí báyìí wọ́n á dẹ̀ dìde wọ́n á lọ rẹ ẹja wọ́n á ra aṣu wọ́n á ra rice wọ́n á ra tomato wọ́n á dẹ̀ ràn ràn bí eh, basket yẹn wọ́n á dẹ̀ gbé lọ fún àwọn eh, àwọn àwọn èèyàn yẹn so irú èèyàn tí mọ́mì jẹ́ nìyẹn always thinking about other people your oh, mọ́mí is just a fair person mọ́mí kàn fẹ́ kí nǹkan dá mọ́mí wants things to be done according to the way of God and once you understand that ẹ eh, ní ní problem pẹ̀lú àwọn mọ́mí àwọn mọ́mí wà very straightforward a very loving mother. she is someone that say, pé tí bá lọ tí bá kí mọ́mì a lè jókòó ká sọ̀rọ̀ for two hours nígbà mi máa sọ pé ten minutes nìkan ló fẹ́ lò lọ́dọ̀ mọ́mì wọ́n ti mọ́mì bá bẹ̀rẹ̀ two hours aṣèwà she ìjókòó tá à ń sọ̀rọ̀ and she has such beautiful lovely stories you know to tell and she's enjoying the fruit of her labour she's going to continue to enjoy the fruit of her labour of her labour in love in peace. lákòótán Orísun tẹlifíṣàn kí màmá Margaret Ọláyínká Àjàyí kú ayẹyẹ ọjọ́ ìbí ọdún márùnlélọ́gọ́rin wọ́n sì gbàdúrà pé kí ẹ̀mí ọlá ó gùn Sekinat Ọláìdíraji. ẹ káàbọ̀ padà àmọ̀ràn ti jáde sí àwọn mùsùlùmí láti má ṣe da ìbáàdà wọn eléyìí tí wọ́n ń ṣe dúró nítorí oore pọ̀ nínú rẹ̀ lásìkò yìí pàápàá bí wọ́n ti wọnú ọdún tuntun wọn. ẹ jẹ́ kí a lọ gbọ́ bí aṣojúkọ̀ròyìn tẹlifíṣàn Orísun Alhassan Taiwo Adeleke tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́. ìkíni kú ọdún tuntun ti àwọn mùsùlùmí ìmáàmù mọ́sálásí ọlọ́nṣògo ní akademi ìwòrò ní ìbàdàn ìmáàmù mudasiru alabi tí wọ́n fi àsìkò kíkí ìrúnjímọ̀ alákọ̀ọ́kọ́ nínú ọdún tuntun àwọn mùsùlùmí ìjìra fourteen forty two kí gbogbo mùsùlùmí kú ọdún tuntun. ṣé bàbá yìí ṣe fi àsìkò náà bẹ ọlọ́run pẹ̀lú ọpẹ́ lórí kíkó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yọ nínú àdánwò ọlọ́run tó dé bá gbogbo àgbáyé lórí ọ̀rọ̀ àrùn àṣekúpani nì léyìí tó gbalé tó gba òkò coronavirus pẹ̀lú àkíyèsí kíkó kó ẹrù rẹ̀ díẹ̀díẹ̀ kúrò láwùjọ wa tí bàbá yìí sì jẹ́ kí ó yé oníkálukú wípé ká má ṣe fi àdúrà sílẹ̀ wípé lẹ́yìn àdúrà àdúrà ló yẹ kó kàn kí olúwa túbọ̀ ṣe àlékún gbígbà àdúrà kó wa wà bàbá yìí kò ṣàìbá aṣojú kòròyìn Orísun sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ti ṣe wí. Ọlọ́run jẹ́ ká rí ọdún tuntun ìjírá fourteen forty two òní ni Jímọ̀ àkọ́kọ́ léyìí tó jẹ́ ọjọ́ kejì oṣù kìíní muharram hijra fourteen forty two a bẹ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ oríire kọ́lọ́run jẹ́ kí a ṣe níbẹ̀ fún gbogbo àwọn ogun tó ti ṣẹ́ fún wa ní hijra fourteen forty one abẹ́lọ́run kọ́dákun kọ́mọ jẹ́ kí a tún rírú ẹ̀ mọ́ ní hijra fourteen forty two tí a yìí ti coronavirus èyí náà ni à ń ṣàlàyé nípa ẹ̀ <clears throat> torí gbogbo nǹkan ni ó dàbí ẹni pé ọwọ́n ibi à ń ọkọ̀ tá à ń wọ̀ ibi à ń wọ̀ lọ hundred naira ó di two hundred ibòmíì one fifty àwọn oúnjẹ tá à ń jẹ gbogbo ẹ̀ ó léwó aṣọ tá à ń rà gbogbo ẹ̀ léwó wá bẹ lọ́hùn inú ọdún tá a wà yìí à ń ṣe dùá òsọlọ́hùn kọ́ lọ́ọ́ jẹ́ kí gbogbo rẹ̀ kó jẹ́ kí ọdẹrùn àwọn ìjọba wa náà ọlọ́run ọba kó dákun kó bá ní kọ́ wọn mọ̀ ọ́n sí àwa náà tí à ń ṣèjọba lé lórí kó dákun gbogbo ọ̀nà tá à ń gbà ṣe lọ́hùn ọlọ́run ọba dákun orí jìn wá káwa náà lè máa ṣe dáadáa ká lè ṣe ẹ̀sìn. lákòótán ìmáàmù mọ́sálásí ẹ̀fún wọlé ní texaco ìwó road muhammad taofik adeleke apatẹrẹ kò ṣaláìsọ sí ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká gbọ́ síwájú sí i. ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọ́n sọ ọdún ilé ìlàsìmọ̀ fún wa ọ̀rọ̀ ìyànjú wa sí gbogbo àwa mùsùlùmí òun náà ní wípé ìbádà tá ń ṣe rẹ̀ látara wa ẹ̀ náà nìkẹ́ ọlọ́run wà ọlọ́run ní bí ìbá se pé àdúrà tẹ̀ ń ṣe ìbá ti kó yín ńlẹ̀ tọ́lọ́run sọ fáwọn ẹbí Muhammad sallallahu alaihi wasallam bá sọ pé ìbádà náà bá pé ìbádà àwọn àdúrà ń ìbádà ni ọlọ́run wa fún wa ọlọ́run kò sùn ọlọ́run yá wá sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo ohun tá a kó kalẹ̀ fún afẹ́ ṣe ní bùkátà ọlọ́run bá wa ṣe àwọn ètò ọlọ́run ti ṣe tínú wa ń dùn lórí ẹ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run ṣe ń bá ní ká ń lẹ̀ lọ díẹ̀ díẹ̀ ọlọ́run bá ní katákó lẹ̀ ọlọ́run bá ní kakó lẹ̀ kí a máa gbégbé rọrùn kò sì fún wa nísinmi kò fún wa lálàáfíà kò fún wa lẹ́mìí gígùn kò fún wa lásìkí ká mọ̀ torí pé a máa wá àsìkí lọ́pọ̀lọpọ̀